ọjà tó yẹ pé a gbà ń tó kọ́ àmọ́ tàbá tó láàárọ̀ abẹ́lá tó parẹ̀ mọ́ ìní bẹ̀rẹ̀ ló tà ó sì tàbá ló bẹ̀rẹ̀ àánà tó wọ́n ya wọ́n tó tàbá bí tọ́lọ̀ ti bára brahman mọ́ta tó fi dolówó ó lè padà parẹ̀ mọ́ sí náà nù lórí ẹgbẹ́kọ́lọ̀ ti gbogbo ètò tàbá ti gbà wọ́n lọ́rùn gbogbo tàbá lọ́rùn tó ti wà ọ̀rọ̀ ni wọ́n lẹ̀bí ìnà tọ́bà owó kàtàrí ọ̀rọ̀ láwọn èèyàn tí wọ́n tó tẹ̀lé wọ́n pẹ̀lú ṣe dáadáa àwọn tó rí pé dáadáa làmẹ́ni wọ́n Sàbáwọ̀ ẹ̀fẹ́ ti ndị dada ndọla pẹ̀lú pẹ̀lú رضي الله عنهم ورضوا عنه wọ́n ṣe dáadáa yìí nípa pé wọ́n rí sí àwọn táwọn tẹ̀lé ń ṣe dáadáa àwọn ẹ̀rọ ṣe dáadáa rọ̀bí ọ̀gbà ọ̀rọ̀ ọlọ́pàá ni yọ́ sí ogun alábàpọ̀ ẹni ìyọ́nú ni wọ́n wọ́n ti ṣe rẹ̀

Ọlọ́run ní wà ádàlẹ̀ fún. Wà ádàlẹ̀ oòrùn jàmìnà kí ń tàbí tàbí àlàrà. Ọlọ́run làwọn pèsè ọba àdẹ̀rà wà jẹ́nà, a ti palẹ́ fèrè lẹ́dẹ̀ wọ́n, nítorí dáadáa tí wọ́n bá yẹ́ wọn sí, àwọn pèsè àlùjẹ́nà onídẹ̀rà bí àwọn náà. Àbùjánà wo ni rí? pẹ̀lú bọ̀. Táwọn èèyàn bá gbọ́ bí àbùjánà kéré pẹ̀lú orúkà lọ Wọ́n rò pé ayé mi o pẹ̀lú ilé rárá. bẹ́ẹ̀. Gbogbo

kò sí pé ìyẹn wọ bẹ̀rẹ̀ yóò tún wá fún un láti sí ìgbẹ́rẹ̀ ló bẹ́ yọ wà ń bẹ̀ ọ̀dà sí ayé bó ti múlẹ̀ lẹ́mí kù tó láyé ní àlọ́rọ̀ ọ̀rọ̀

Ọmọ ọdúnyà máa lò láyé tààrí náà ni ọgbẹ̀ yẹn. Ẹni bá bá ń lò lọ, ó rí pé pọ́ǹdé ń lò ìrọ́dá, omi ń tẹ́gbọ́ lọ́run, máa wò pé tó ń tẹ́ ló rẹ́ pé wọ tààrí náà ni. Ó rí pé omi ẹ̀pàdá tààrí ìjọ́kọ̀ọ̀dùn. Èyàn wá ń lò lọ, ó ti máa ń rí pé tó ń tẹ́ ìwọ̀wọ́ tààrí ọmọ àti kọ̀ọ̀mọ́

Tẹ́nà ní wọ́n pé ìyálẹ́lẹ́ ọlọ́run méjì láyé, ìyálẹ́lẹ́ ọlọ́run tó bẹ́ẹ̀, ìyálẹ́lẹ́ tó bẹ́ẹ̀ lọ, àmá yọ́ ẹ̀ndì sí ní láti lo ayé lópin, ni ọmọ ìdá aláwọ̀

ذلك الفوز العظيم Bẹ́ẹ̀ máa ti wá pé bọ́wọ̀ rẹ̀ bá ń jẹ́ bá ń jẹ́ náà bá ní kàrìkọ́ ọkùnrin àti àbùjẹ́ náà yẹ o lè gbogbo èrè ní o. Àmọ́ gbogbo èrè ní nínú ìlànà èrè àrùdánà lè tó lórí jù láàrínkà lè fọ́wọ́ lórí àmì ìmọ̀ láàrínkà lè fọ́wọ́ lórí àmì inú bẹ́yẹ̀ ó mà mẹ́rin àdánà ló lórí jù bẹ́yẹ̀ bá jẹ́gbọ́ bẹ́ẹ̀ kú rẹ ọbẹ̀ rúrú àwọn ọlọ́láyé ọbẹ̀rẹ̀ fún tayọ ìyàwó mẹ́rin àwọn àrùdánà ọba àlejò láti kó mọ́lẹ̀kalẹ̀ rẹ̀ pé tí a rọrà ọgọ́rùn ni ọgọ́rùn ọgọ́rùn ni wọ́n lẹ̀ wà ń bẹ̀rẹ̀ pé kalẹ̀ ọ̀lọ́pọ̀ kalẹ̀ ìlọ́rọ̀ mi gbogbo àwọn àyà tí a bá ti lọ láyé pé gbogbo tó ní ẹnìkan ọgọ́rin mẹ́rin tàà bá kó wà ụwa náà àwọn náà máa wò wọ́n ni pé ara ilé tó ní pé gbogbo ẹwà tí ń lára wọn yóò wà lára àwọn mẹ́rẹ̀ rí lẹ̀ ọwọ́ járe àdúgbí kò bá lè háìkà tí gbé kìí náà ọ̀dá ni áyò náà ó jẹ́ ẹni sàánú rẹ̀ kí bọ́dì rẹ̀ bí fresh bọ́dì sàánú rẹ̀ ní kí bọ́dì rẹ̀ bí fresh ní ọ̀rá di áyàwó rẹ̀ bọ́dì rẹ̀ fresh mú pa pa ó ní àwọn mo ní ẹ́lò dáadáa mà ní fẹ́ bí ẹ̀wọ̀n Ọlọ́run máa rí máa ọlọ́ ẹ̀kún mílẹ̀ ní àárọ̀. ومن أهل المدينة مردوا على النفاق لا تعلمهم نحن نعلمهم فنعذبهم مرتين ثم يردون إلى عذاب عظيم ọlọ́wọ́ ni mímọ́ àwọ́dà fún àwọn tí bẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ ní mínẹ̀lẹ̀ àárọ̀ sínú àwọn alágbàwọ̀ òkú ìlú. mùnáfíkì mẹ́nu wọn ẹni tí ń rẹ̀ gbọ́dọ̀gbọ́n tẹ̀sí ọlọ́run ẹni tí ń tara rẹ̀ gbọ́dọ̀gbọ́n ta ànẹ́bì ẹni tí ń tara rẹ̀ tí ó mà pé ibi tí ẹ̀kọ́ ó bá ibi tí ó lòlú sí láyé àti lálejò ọmọ sí ní wọ́n láti kí ń wọn àwọn tí wọ́n takú lórí nìbá tí wọ́n takú síbẹ̀ pé àwọn àmà àtòjú méjì láwọn tí máa dà nǹkan rúgbà wọn lọ ẹlòmí inú wọ́n gbà pé ibi títà nǹkan wọ́n jìjẹ̀ òwúwà ọzọ pé gbọ́wọ̀ bá bí yóò wọ́n ìjẹkújẹ lọ ń jẹ o gbogbo ẹni ó jẹ rẹ̀ lájẹ́lẹ̀ ìyàtọ̀ lọ ń o ọ̀nà ọlọ́run kì í fún ẹ̀ jẹ ìwọ ọwọ́ ń jẹ ìwọ pàánù sí bẹ́ẹ̀ wò ní fún ọdún jẹ rẹ̀ ọlọ́run ẹ̀wọ̀n lọ́wọ́ ọba nàbí ànábì ọlọ́run ní ọwọ́ ànábì ọ̀dá wọn lọ Olóòrè náà wọ́n tó tọ́gbọ́ tàbí ti táwọn mọ̀. Àádùn náà dẹ́wọ̀. Àwọn ahịa wọ́n lá máa ń tí wọ́n ń tẹ́ àmà bí a fẹ́ rí àmì tó ga, àmì tó kú. Náà

Ọlọ́run lápọ̀ kúlà fún ẹ̀ lébi lábìlà jẹ́wọ́ orílẹ̀-èdè tí kò rọrùn máa rọ̀ sẹ́yìn. Ábìlà jẹ́wọ́ lẹ́ẹ̀ méjì. Ó máa yọ dúró náà ìlà àbínà ọ̀gbìn. Ọlọ́run lọ́wọ́

lẹ́yìn ìgbà tí a bá jẹ́ ìyẹ̀wò náà náà lè jìnà ọlọ́run wá dà wọn tó dáa náà máa. ọlọ́run náà darí wọn lọ síbi ìyà tó tóbi jù. Iná tí gbogbo àwọn èèyàn pé pé ìbá kùn bẹ̀lẹ́bí wọn, kí lẹ bẹ́ẹ̀ máa ṣe bí mùnáfíkì sí kí ní ti yí lọ bẹ̀ ìsọ̀rùnrin lọ́lá jẹ́ bẹ̀ kọjá wọ́n bẹ̀ gbóbìnrin bá lẹ́mù náà ti fi kọjá wọ́n bẹ̀ ìdé yìí ó ṣe bí ò ní jèrè ìjù lọ bẹ̀ kí ní ṣe sí ìtọ́nà àwọn mẹ́rin ìyàgbẹ́ máa jẹ́ bẹ̀ yọ́ jẹ́rẹ̀ àwọn olùwò ìyàgbẹ́ ẹgbọ́n kí lọ́mọ nìyàn wá

torí pẹ́lú mú tí ó mú kò sí tó lè dáálẹ̀ gbọ́ ọ̀rọ̀ lọ́rọ̀bìnrin wọn náà òpẹ́lẹ́ máa jẹ́ ọ̀rọ̀ lórí ìkọjá wọ́n rẹ̀ àdúwọ̀ wọn rò rẹ̀ خلقوا أملا صالحا وآخر سيئا عسى الله أن يتوب عليهم إن الله غفور رحيم إن الله Ọlọ́ọ̀bà àlejò ọlá ní àwọn ẹ̀mí inú wọn. Wà á kọrù ìdárọ̀kù bídò lóòbí ẹ̀rùn. Àwọn ń jẹ́wọ́ ẹ̀fẹ́ wọn rí. Àwọn ń pẹ̀lẹ̀ ìkọ̀dá, àwọn ń pẹ̀lẹ̀ ìkọ̀dá, àwọn ń pẹ̀lẹ̀ ọlọ́wọ̀ ọ̀fẹ́. Kì í rọrùn gbọ́mọ ènìyàn láti jẹ́wọ́ ẹ̀fẹ́ pé olùrùn òun tẹ́kì ní ìkọ̀dá ọlọ́gbẹ̀rẹ̀ rẹ̀ kí ní ọ̀bẹ̀rẹ̀ tó ní àtọ́lọ̀ olùrọ̀lẹ́ بذنوبهم خلقوا عملا صالحا وآخر سيئا عسى الله أن يتوب عليهم إن الله غفور رحيم ọlọ́pàá ẹ̀yẹ̀ tó ń jẹ́wọ́ ọ̀sẹ̀ wọ́n ń da wọ́n ń da fọ́wọ́sẹ́ wà á bọ̀rọ̀ sẹ́yìn àà. ìtọ́ka wọ́n pé ndị ọ̀dá wọ́n mmiri mìsì wọn wọ́n ń ṣe ìtọ́ta wọ́n ndị ṣe ìdí ọ̀dá ọmọ nìyàn gbọ́dọ̀ sí ìsára kọ́ wá àwọn èèyàn ń díẹ̀ tí a bá lè lọ sáà wọ́n tó bọ́ bàrà sí jẹ́ ọ̀rọ̀ àpàrà àwọn èèyàn tẹ́ tí wọ́n a máa ń gbò ní wọ́n tí bẹ́ẹ̀ inú ọ̀rọ̀ bàbá àtìkẹ́ ni wọ́n tí bá tí ọ̀rọ̀ náà máa ti lọ àti ìrọ̀dá àti ẹ̀mà àmọ̀bẹ̀wọ́ àwọn èèyàn ti là á pé pé kí wọ́n padà rọ̀ pé pé wọ́n fi ọlọ́run wọ́n kí wákàtí máa rò fún ọmọ pé wọ́n bẹ̀rẹ̀ lóde wọ́n sì bẹ̀rẹ̀ ọlọ́run kí wọ́n kí lásìkò rẹ̀ ń gbé wọ́n bẹ̀rẹ̀ kábíyèsí rẹ̀. àwọn ọmọ ìdúró. ìfọ́n àná. wọn àwọn aráàlú wọn ti gbà á. tó ti dìdàkudà ibi wọ́n gbé bọ́ sí bí èsì ló dé sí láàrin dẹ́pa ni ọwọ́ àárín ni wọ́n kó dáwọn máa fọ́ pẹ́kí ló dé àwọn ní àtàmù ti fẹ́ bèèrè àtàmù bẹ̀rẹ̀ ni

gbà ní òkú bó ṣe ń fi àánú máa bá lọ bẹ́ẹ̀ lẹ́yìn Ramadan náà májọ lẹ́gbẹ́ títà Ramadan lọ́wọ́ ìpa ti dáadáa tí ń dáadáa lọ nínú Ramadan wọ́n máa ẹ̀fẹ́ dáadáa lè wọ́n máa ń lè kí dọ́gbà ìta ni kọ́ lẹ̀ Ibẹ́ mọ́mà rẹ̀ náà lórí ẹgbẹ́ lọ̀bà láàrin ìjọ mọ́mà pé ìrìn àti ìdátanú ẹ̀. Ọmọdé ni yóò. Ó lọ̀rọ̀ mú lẹ́bí ìjàlá àbá àtàrà àbá. Àwọn àrùkú àgbà ah. ti kú rárá bàbá ẹ máa máa kà na láti ojú rọmọdán náà èyàn tí ka kọ̀ọ̀rán rẹ̀ tí rọmọdán tó dé rọmọdán wá ń bí wá ń kà á mo ṣe ń kà á síwájú ọlọ́run yẹn tẹ́ ẹ̀ màtí màtí

bẹ́ẹ̀ lẹ́yìn tó ti pín inú ọ̀rọ̀ láti kẹrọ ọgbà alìkùnrin ẹlòmí òjò ẹ̀gbọ̀n kankan ká wọ́n lẹ̀ ọmọ máa ká tó ti kú ọmọ rẹ̀ mara rẹ̀ ọmọ wọn àwọn tí wọ́n

Ọlọ́run ni a sọ bá wà ní àtàlọ́rù ayé túbà aléyìn. Ọba ẹ̀yà tọ́lọ́ owó ojú ọkọ̀ àwọn èèyàn tí a jẹ́ mẹ́fẹ̀ yóò. Iná láàgbọ̀gbọ̀ rọ̀ ìgbọ̀. Iná láàgbọ̀gbọ̀ rọ̀ ìgbọ̀. ọba tí máa wọ inú àánú rẹ̀ tí máa wọ orí sí ọmọ ènìyàn lórí èdè kí yẹ ẹ̀sẹ̀ dị bá ń dá àwọn èèyàn tó máa rẹ̀ pé à ẹ̀sẹ̀ táwọn dáì tí ti pọ̀dà orí sí lọ rárá o kò ẹ̀sẹ̀ tó máa mẹ́rin adámà lè dá lórí rẹ̀ ọlọ́wọ̀ níbẹ̀ بحمد الله المغفر الله بحمد Kò sí ẹni náà tó lè jókòó kọ́ máa lọ́wọ́ àkòóṣí lọ́dọ̀ ọlọ́run lọ́wọ́

ma wọ́n wọ́n lórí sí lẹ́yìn ìgbà náà ìjọ́ aláboríjì ọlọ́run ọlọ́run ní náà dá àgàbó rọ̀yìn aláboríjì lọ́lọ́run rọ̀yìn mù tó wá ní tọ́láboríjì wà táyé ló kẹwà lẹ́yìn rẹ̀ abẹ́rọ̀ bá àríjì wa ní والسابقون الأولون والصحيح عند الرازي أنهم السابقون في الهجرة وفي النصرة سلام الرسول الله ni السابقون الأولون lọ́dọ̀ àwọn àwọn àti ó ní àwọn àwọn

àwọn tó rí mẹ́ta alámọ̀kẹ́ tẹ̀lé o ọlọ́run láwọn tí àwọn ọlọ́run yọ́ máa ń èèyàn àwọn náà lọ́lọ́run jẹ́ kọ́lá tí máa lọ́lá nínú lórí dáadáa lórí gbáwájú lórí dáadáa torí máa bá ń bá fẹ́ dé ìwọ náà ìdánwò àwọn lórí dáadáa rẹ̀ ọlọ́run ti ṣe ọlọ́run náà náà bá ń ọlọ́run bá نزلت في جهينة ومزينة وأسجع وأسلم وغفار من أهل مدينة أي كانوا حول المدينة يعني عبد الله بن أبي وجد بن قيس ومعتب بن قشير والجلاس بن سويد وأبي عامر الراهب wọ́n ní àbáwọ̀ abágáwí orí ọ̀rọ̀ ìwá látọ̀dọ̀ àlùfáàwà àrẹ̀sẹ́lbí tí a yà ìfọ̀ kalẹ̀ àwọn tọ́rọ̀ kalẹ̀ torí wọn àwọn náà ní jù tí wọ́n ti kàfún wa àbí amẹ́rọ̀ wà وآخرون اعترفوا بذنوبهم أخرج بن ملدويه وابن أبي حاتم عن ابن عباس قال غزا رسول الله صلى الله عليه وسلم فتخلف أبو, لب... أبو لبابة معه ثم إن أبا لبابة ورجلين معه تفكروا وندموا وقالوا لنوثقن أنفسنا بالسواري فلا نسلكها حتى يكون رسول الله صلى الله عليه وسلم والذي يسلكها فقالوا وبقي ثلاثة نفر لم يوصفوا أنفسهم فرجع صلى الله عليه وسلم من غزوته فقال من هؤلاء الموثقون بالسواري فقال رجل هذا أبو لبابة وأصحاب له تخلقوا فعاهدوا الله ألا يتلفوا أنفسهم حتى تكون أنت الذي تتلفهم فقال لا أتلفهم حتى أمر بإتلافهم فأنزل الله وآخرون اعترفوا بذنوبهم وآخرون اعترفوا بذنوبهم wọ́n ní fún àbẹ́rẹ́ àti àbí áńtì àti àwọn wọ́n ló àtàwọn márùn-ún pẹ̀lú ẹ̀ wọ́n àtẹ̀ lọ wọ́n wà mẹ́rin lára lára lọ wọ́n jẹ́ lójú ogun yìí wọ́n dá ànábì nìkan dá lẹ́gbà náà àbábìwá bá àbáwákùnrin méjì lórí wọ́n bá bẹ̀rẹ̀ sí wọ́n dábà máa pé á lójú ogun bá wọ́n ní pé gbogbo ní lọ ìlànà ìkó lọ wà nípa wọ́n àwọn tí ọlọ́run yóò fi dé ní wọn bìbà ju tí a máa lọ lọ eléyìí wá ń kọ wá ń di ẹni àbámọ̀ pé àwọn ọ̀bá ti mà káwọn náà tẹ̀lé wa lọ ṣé bí a máa kú tọrọ tí wọ́n lè lọ débẹ̀ lórí ìbá وقالوا لنعفقن أنفسنا بالسواري فلا نطلقها يا ما قولوا àwọn ànábì ìbẹ̀rù pé ìbá ń tẹ̀lé a ń tẹ̀lé àwọn aláwọ̀ sí láti ń bẹ́ẹ̀ a ń tẹ̀lé àwọn abẹ́ wọ́n wá lọ wá òkú wọ́n máa ń tẹ̀lé àwọn wọn ò lè jẹ́ nìkan kó tú àwọn àwọn ò lè kó bẹ́ẹ̀ ìbẹ̀rẹ̀ á ní olè Níbi ìtàwọn àndẹ̀rẹ̀ ara yìí, àbẹ́bẹ̀ gẹ́gẹ́ tó wa ìta abẹ́ni pé nígbà náà bá dé láàrin wa wọ ọ̀lẹ̀ ẹ̀rọ ẹ̀. Bọ́kọ́ àríwò jáde. Wọ́n ti ti bẹ́ẹ̀ wọ́n kọ́ lọ olóko tó lọ. Wọ́n ti gbogbo ọmọ ti bẹ́ẹ̀ wà náà. Wọ́n bá ti ẹ̀sẹ̀lẹ̀ àtàtì mẹ́fà yóò ti kú o. Ó kú àwọn ìran mẹ́ta kan náà wò wọn. Àwọn kò wọ́n rà pé فرجع رسول الله صلى الله عليه وسلم من غزوته النبي واقفه يديره فقال من هؤلاء الموثقون بالسواري àti wọ́n láwọn tí a ti bèèrè àwọn lábílà máa ń lọ àárín àwọn olórin àwọn olórin lábílà yìí ààbò ni wọ́n فقال رجل هذا أبو لبابة وأصحاب لا تخلفوا فعادوا الله ألا يسلكوا أنفسهم حتى تكون أنت الذي تسلكهم àwọn ìjọ wá náà pé àbúrú máa bà ní àtàwọn ẹ̀jọ́ sílẹ̀ àwọn tí wọ́n pọ̀ ní wọn tẹ̀lé ọlọ́run tó kórè àwọn ilẹ̀ wọ́n gbáfẹ́ pọ̀ lọ́run pápọ̀ òṣè làwọn ọmọ sí làwọn pé àwọn òsì ní ìgbà tó àwọn tí onye ní àgbà pé lábẹ́ bá lè wú àwọn ọkùnrin àmìlà olùfò oríṣi àwọn náà ní àwọn àwọn tí ti àwọn àwọn tí wà náà mẹ́ra bí ní tọ́lá máa tí ìṣẹ́ ọ̀rọ̀ mi máa lórí rẹ̀ lọ́wọ́ tọ́wọ́ ọba ọgbọ́nà túnlẹ̀ lójú ẹ̀bẹ̀ ọgbọ́nà kó bẹ́ẹ̀ ọgbọ́nà báwọn àbẹ́rẹ̀ lọ pé èwo ní máa ń pé tọ́lá ó fi lọ́wọ́ lórí ní máa ń lòrí ṣe ìlọ́wà lọ ní láwọn èèyàn jẹ́ ó na anyị n'iwe ndị kéèyàn ló fẹ́ wọ́n ní wọ́n rọ̀mọ̀dá orí wálẹ̀ láti lè kọ́ ní gbọ́nàwọ̀ ìyọnú tí ó bà bẹ̀rẹ̀ èyàn lè fẹ́ wọ́n ní bẹ́ẹ̀ bá rí àwọn èèyàn tí náwó sí ìkárí ìkárí òwú àná dáàmù ni wọ́n ná àná kòkò iná àránù ibi òbí jì ní wọ́n rán ẹ̀yẹn tó gbọ́nà ọ̀pàá fẹ́ẹ̀rẹ̀ ní àmẹ́gbọ́nà àbọ́nà ọgbọ́bẹ̀ lára ní ìpẹ̀lẹ̀ ní bọ́bá rẹ̀ sí ìkẹ́kẹ́ yọ́ pé kí rí

wọn àgbà pé èèyàn máa ń ṣe nǹkan tí ọ̀nà àrètí lára ọlọ́run ilẹ̀ ọlọ́run wa ń ti ayé wọn lórí bí ṣe wá ń ti ayé wọn o fẹ́ẹ̀sì àwọn tí wọ́n lẹ́bà sí ọ̀ ń bà wọn ló jẹ́ ìdòrò ń dágbéyọ̀ jẹ́ pé ipò wa parí ibi tí ọba dáná ni kó tó máa lọ sí tí ó pọ̀ sí lòun ní òògùn ló yóò ti lòun ó òtítà ti láti jẹ́ àìsúnlẹ̀ ní bọ́lá ń bọ́wọ́ sí ni ọ̀há tó wà bá ń

ẹ̀gbọ́n náà ní ìbọn ànábì ní ìní tún wọn lẹ́lẹ̀ orí tí tí tí wọ́n ti pàdé orí pé lọ tún wọn lẹ́lẹ̀ ànábì tí wọ́n mọ̀ pé ìdí máa ń tẹnu owó òkú ọ̀rẹ́ ẹ̀wọ́ ṣe bẹ́ẹ̀ òun ò máa bẹ̀rẹ̀ àwọn tẹ́lẹ̀ orí ọmọ ní a ti gbé fún ọmọ ọgọ́rùn-ún bẹ́ẹ̀ ni wọ́n pàdé pé lọ fún wọn lẹ̀ ẹ̀ní fi wọ́n lẹ̀ dájú ó fi wá ọ̀rẹ́ tó wọ́n lè jẹ́ àjẹ́ ọlọ́run lọ́rọ̀ wọn pa ẹ̀ka rẹ̀ tó àkọ̀rú náà sára fún ọlọ́run àwọn èèyàn tí a ń ní pé ti ọ̀dá àìtẹ̀lé ọdún tó ogun ní ọwọ́ bí ó ti tẹ́lẹ̀ ní ohun ọwọ́ wọn rẹ̀ lójú wọn náà ti pé àìtẹ̀lá náà lè lọ ọ̀bánu máa náà òbí ìsìláàmù làwọn jọ ń tètò pẹ̀ ojú ogun ní lọ́nà dágbọ́ ẹ̀sìn ni wọ́n wá ń dágbọ́ ẹ̀rí àwọn ara wọn àkọ́nà ń bá àna wa lọ́nà àrífẹ́ kí ni o ọlọ́run ajọ́ ló ti jẹ́ ti múra kan. فلما نزلت أطلقهم وأنذرهم وبقي الثلاثة الذين لم يوثقوا أنفسهم لم يذكروا بشيء. Nígbà ọlọ́run wọn gba ẹ̀yà kalẹ̀. Táwọn ẹni ìgbé tó ọba àdéjọ láti ní òtútù ní rẹ̀. Àdájọ́ nwa lọ fún wa rẹ̀. Ṣé gbogbo wọ́n kó la kókó wọn rí ìkàlọ́wà àwọn ọ̀bẹ̀ wọ́n lè fi wọ́n lọ. wà ó mú lẹ́bí na qala Allahu fihim wà á kọrú na mùrìjáwó nílẹ̀ amúrìlá. وعلى الثلاثة الذين خلفوا àwọn mìíràn tí wọ́n wọ́n rẹ̀ sí àṣẹ ọlọ́run mi wọ́n ò pé ọ̀nà tọ́lọ̀ ọgbà àmójúkò ògùn wọn káwọn ọ̀rọ̀ ọ̀bẹ̀rẹ̀ àwọn àbẹ̀bẹ̀ làwọn mọ́bílà àwọn láwọn ò pé àwọn òwò ọlọ́run àdíjẹ́ ọlá ọba tó yẹ pé ọba sọ̀rọ̀ rí àwọn ìjọ ní pé àbẹ́ná ọ̀hánilẹ̀ tó bà ní ọmọ ẹ̀yà lọ́wọ́ ojú mọ̀ ọlọ́run àdíjẹ́ ọlá bó ti wọ́n بعد أن ذكر الله تعالى قوم من الأعراض يوفقون تقربا إلى الله تعالى ومن أجل دعاء الرسول أبانا فضائل قوم أعلى منهم منزلة وأعظم وهي منازل السابقين الأولين لما طلع ما جولا قل فأنا طلع معنا الجوي إلا هم àwọn orí àwọn tí wọ́n ń ná tí wọ́n ní ní ẹsẹ̀ wọ́n ń yẹ tàbí ọgbà ìlàlá ìdára wọ́n ń láti fi súnmọ́ lọ́rọ̀ mi kẹ̀kẹ́ ní àtàrà náà tó lé lánàá dáàrù ọgbọ́dọ̀ láníyàn pé mọ náwó èyí láti fi láàánú rẹ̀ wọ́n mí

nígbà tó lọ́n dára sí pé atụ kú àtọ́ àtàrà sí ìpè lánàá ahụ. bẹ̀rẹ̀ láwọn tòrálẹ̀ ìtìkan ìdíwọ̀n ọmọ tí wọ́n lè máa pé na pé ṣe ṣe ní ìsìn kò kú sáàmà sí ìdájẹ́ tó ọba

wà máa ó dà á àtàwọn tí ń bẹ lábẹ́bẹ̀ wọn torí tí ọ̀rá gọ́ àníwà àmọ́ gọ́ káàlẹ̀ máa káàlẹ̀ kẹ́kọ̀ọ́ lára wọn káàlẹ̀ pẹ̀pẹ́ tí ó ti jẹ́ ti ní mùnàfíjà ní ṣe kẹ́ẹ̀ tí bá ti ń ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ààrẹ̀rẹ̀ ó mú ọ̀rẹ́ ajá ààrẹ̀ dámọ̀ rẹ̀ lágbàjámi bẹ́ẹ̀ wà náà bí sọ rípa sí lè ó kọ̀ọ́ wọ́n lápò sọ́ọ̀lẹ̀ ẹ̀rẹ̀ àmàlẹ̀ ìṣẹ̀yí wà náà wùlá yóò jẹ ọ̀bùrù lọ́bàdì bákanáà ọlọ́run bàrẹ̀ fún wa nípa àwọn àwọn wo ni àwọn tí a ń pa tẹ́ẹ̀rẹ́ pọ̀ wọ́n wọ́n ń fi púpọ̀ ẹ papọ̀ ìgbẹ́ ẹ̀rọ ayélẹ̀ mìíràn àwọn ìyàgá wọ́n kírun wọ́n ń gbáwẹ̀ àmà àwọn amúgbòrò wọ́n ló ń bẹ́bọ wọ́n ta ta

àwọn èèyàn tẹ́lú lẹ́lánàá tí ó ọmọ akírun àmọ́kiri àwọn olùmọ́rẹ̀ àwọn ọmọ àgbàrẹ̀ àmọ́kiri ẹgbẹ́ àwọn olùmọ́rẹ̀ àwọn ọmọ àti bàbá àmọ́kiri gbẹ́rẹ̀ ìyàwó máa dáhùn ọlọ́pàá gan àwọn òbí ẹnu lọ́wọ́ kan ń pé láti lọ́wọ́ bá tí wọ́n gbé ga torí ní bẹ́ẹ̀rẹ̀ ni wọ́n ti dáwọn ń pé ohun ìlànà ẹgbẹ́ ti dáwọn òbí láàrín ọkùnrin Ìyàrá àdáná ọlọ́run jìnà عاد بعد إذ لبيان حال طائفة أخرى يرجى أمر قبول توبتهم إلى الله وآخرون مرجون لأمر الله تعالى lẹ́yìn bà náà wọ́n á padà síbi yí sàlàyé ìṣesí àwọn ìrànkà fún wa bí àwọn orin àwọn tí wọ́n ń rànkà pé ọlọ́ọ̀bà àti ọlọ́ọ̀bà tó láwọn àwọn tó bá ń ti wọn wọ́n ń tọ́lọ̀ ń fẹ́ wọ́n kò fi lọ́wọ́ ọ̀fẹ́ kìí sí pé wọ́n wọ àwọn èèyàn ká kọ́ọ̀tà àti ìwọ̀n pé tó ní láwọn ń ṣe báyìí lọ́nà sí ọ̀dá sí èdè lọ́wọ́ làwọn wọ́n ń ṣe tọ́lọ̀ gangan wọ́n wọ́n bójú sí wọ́n ń tún wọ́n fi tọ́lọ̀ ọ̀fẹ́ أعرضاه على أرفع منزلة في المسلمين وتفضيلهم على من عداهم وهم السابقون الأولون وهم ثلاث طبقات ọlọ́ọ̀bà àríkẹ́ọlá ó kú wa ní ìrò ipa bóbi lọ́nú tí àwọn tí ipò wọ́n ga ní àwọn òṣèlú bọ́lọ̀ ní gbọ́lá fún wa ju àwọn èèyàn rí lọ tó bá ti ṣe Islam tó ọ̀tẹ̀ láti ọlọ́pẹ́ yányá àtànábì rẹ̀ ọlọ́pàá àdéjọ ọlọ́run ẹjọ́ ló ń fi ọ tí ìyọnu wọn máa fi lábalára rẹ pé èrò tẹ́jú àwọn ọlọ́wọ̀ lọ́rùn àti tẹ́lẹ̀ ní mùsùlùmí gbọ́dọ̀ wá ní kó omi tọ́lọ̀

A òlà wọ́n ní ìpé mẹ́ta ni wọ́n ìpé alábọ̀bọ́ àtàbíkúnà lè awwalúnà mínà na muhajirin alẹ́zínà hajjaru kọ́bla súlì ilẹ̀ òdèdíyà wọ́n ní ìpé alábọ̀bọ́ oná ní àwọn ẹni àkọ́kọ́ bá àwọn muhajirin àwọn tí a awon ti jíra pẹ̀lú ànàrí a kọ́pùlà súnlẹ̀ ìdè ìrìyà àwọn ẹni àkọ́kọ́ nù fàtàkọ́dà mọ̀hálà ọ̀gọ́rì ìhìn fil hijrati wan nasra àwọn náà wọ́n gbà wájú rẹ̀ àwọn èèyàn tó kú ẹni ọgbà wọ́n tọ́ ọkọ̀ rẹ̀ ìjírá ẹ̀ àwọn níwájú ọlọ́run lórí ìkankan gbogbo tó kù tó lọ pé ó lórí ìgbàwájú bẹ̀ ọmọ àìwájú náà wà á gbọ́nà áwùlá alìkòlàfáàrọ̀ ṣìlúùnà àrùbà àwọn ẹni tó wá láwájú ìmọ̀ àwọn ẹni ìgbàwájú yìí ó náà àbúdá ànábì àwọn ẹni ìgbàna agbọ́nifọ́nà rèé

ọlọ́run ti parí ìdíwọ́ bẹ́ẹ̀ wọ́n ti ti bẹ́ẹ̀ ọ̀rọ̀ ìsọ̀kalẹ̀ ìyá lórí tó kò lórí rẹ̀. Lẹ́yìn

ìtumọ̀ wá níbi ẹ̀lẹ́ ikú láyé wọ́n wà ń tẹ̀lé sí iná tààrẹ iná náà làwọn bá tẹ̀lé ṣe kí wọ́n bí ọba rẹ̀ lọ́kọ́lá tó tàbá ní ọdún lọ́wọ́. lè ánà lè mẹ́rù lè àríyí fi sáàkì al'iman wàlìhìjìrọ́tú wàlìjìrọ́tú wàlìbàdlú wàlìnàṣírọ̀ kí lọ bá ẹgbẹ́ lóòrùn ìbàwájú Rímánì tẹ́ ń kìfọ́ kìfọ́ kìfọ́ kìfọ́ kìfọ́ tó tún bèèrè bèèrè bèèrè àwọn bá kí lò bèèrè bèèrè ìrọ̀lá ànábì ìkì ibú pé ọ̀pọ̀ ọgbọ̀rọ̀ ti ní òbèrè tó tẹ́ tẹ̀lé ọ ìpalẹ̀ máa ń sọ bá ara alẹ́ rẹ̀ pípẹ́ tó fi bá àmì lọ. olóyọ jẹ́ onáà ni àbúwá méjì ààrẹ káàdà tó lọ́rọ̀ ọ̀rọ̀ ẹ̀ẹ̀mọ́ lọ́rẹ̀ láàrín àbẹ́yọ̀ fún mi tẹ́tí abẹ́rẹ̀ lọ́rọ̀ àtọwọ́ mi ló ń ká ń kúrọ̀ ọ̀pọ̀ òkun tó ní wá pé àárín gbogbo lẹ̀ ẹlù bá rèé wọ́n dànù gbogbo rẹ̀ gbogbo rẹ̀. Máza tara pẹ̀lú ààrẹ. Ẹ̀yìn náà máa rọ̀ nípa àrùn lọ́bí ọmọ ààrẹ. Lọ́bá ń pinnu ọgbọ̀n fún ìyàwó ẹ̀yìn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní ẹmà tó láti máa gbogbo ah, ah, ah, láti mọ́tọ̀ kó nàbí lọ́la ń kó lọ́la àti sọ̀rọ̀lá àgbàsọ́lá àti ní ha kí bá bá bá bá ọmọ ìmọ̀ láti rẹ̀ èyí tó ọlọ́pàá ìbára Ọjọ́ Abubakar Siddiq radiyallahu anhu. Bí bàbá bá dé, bàbá bá dé, aṣáájú rẹ̀ olóníkè ìta nígbà tí bẹ láyé fún ní nígbà tí ò sí láyé máa. Aṣáájú tọ́rọ máa máa rí kọ́ máa lẹ́lẹ́ kejì. Ọ̀sẹ́lì tó lè báwọn láti gba gbága níwájú

àbáṣìrì wá ní ìjẹ̀lómi àmẹ́sì sọ pé àbáṣìrì olùsínúnà kan ah, olùgbòkúnlára ń lọ mẹ́lá tàrọ́kítàlẹ̀ ààrẹ̀ kí láwọn èèyàn lọ́wọ́ àwọn èèyàn ní ah, àtìyàwó àgbọ́mà kò ọ̀kan náà wọ́n tẹ́lẹ̀ náà bá kiri ọpa rẹ̀ gbogbo olé bábẹ́ yányá kò ní ní kọ́rọ̀ kò ní lọ́wọ́ èèyàn kò ní gbangba púpọ̀ ọgbẹ̀ ẹ̀rọ wà náà nìyí ṣe bá náà nìyí ọgbọ́ ojú ogun láàrùn ti táàmù lọ káàkùkù náà máa wọ́n mú bá ẹ̀rẹ́ ní ìsìn ogun tó ní Síkọ̀fẹ́ tí ó kéde ohun tàbí fún ọ, àmáwọn èèyàn wá ń lọ ọgbọ́n lè bẹ́ẹ̀. Ó sì ti ní, àkáwà tí ó lè bá tó tàbí bá kiri, àmá lè dé tó gbogbo àwọn èèyàn tó ìtọ́nà fún wa, wọ́n lò bẹ́ẹ̀ láàyè Ọlọ́run bá ní dọ́gbọ̀ ẹ̀rọ wa lọ́wọ́. Ọlọ́run bá ní dọ́gbọ̀ ẹ̀rọ wa lọ́wọ́. Ọlọ́run bá ní dọ́gbọ̀ ẹ̀rọ wa lọ́wọ́. Wá jẹ́bi owó fún olùdó ọlọ́run tí fún wọn. Àmì Ọlọ́run ọwọ́ àpòbá ọ̀rọ̀ abẹ́rẹ́ ìrọ̀lẹ́ káwà ní ti hàn kò kó lẹ̀ kọ́lẹ̀ àárínkò orílẹ̀ owó dáadé náà ní láti kó lẹ̀ ní àwọn lọ ilé láàárín àmàbàdọ́ àrìnlọ́ àti wọ́n tó jọ ní. ọlọ́wọ́ máa ti àwọn sàábà ìbá ìfún wa káàlẹ̀ mẹ́ta kọfì lára àwọn ẹni káàlẹ̀ mẹ́ta tààlàbẹ́ jọ tààlàbẹ́ wò pé a bẹ̀rẹ̀ pẹ̀sẹ̀ iye ọlọ́ọ̀rọ̀ fún Ọlọ́run tó lọ́wọ́ àti bá mẹ́ ní orí ìran jẹ́ ọlọ́run lára àmì wọn ní ṣíọ̀. Gbogbo ọlọ́run ṣe fún aláàrùn sí ẹ̀sìn. Fún bàbá àgbàlá dé ní ọlọ́pọ̀ wọ̀nyí dánú ọlọ́pọ̀ wọ̀nyí dánú gbogbo ẹ̀yìn tọ́lọ̀ sí aláàrùn sí ẹ̀sìn. Fún bàbá àgbàlá dé ní ọlọ́pọ̀ wọ̀nyí dánú kọlá àtọ́kọ̀ ọlọ́run والطبقة الثانية السابقون الأولون من الأنصار وهم أصحاب بيعة العقبة الأولى في منى سنة إحدى عشر من البعثة وكانوا اثني عشر ثم أصحاب بيعة العقبة الثانية وكانوا سبعين رجلا ومرأتين àwọn àpékèjì nínú àwọn àtàrí ìpínlẹ̀ àwọ̀lúnà nínú àṣọ ìpín àkọ́kọ́ àtàrí ìpínlẹ̀ àwọ̀lúnà àwọn àpékèjì àwọn ẹni ìgbàwájú àkọ́kọ́ òun fẹ́lẹ̀ àwọn náà tẹ́ dáadáa wò lẹ́yìn àmẹ́bí ìfọ́lọ́ pọ́ta àmì nígbàtí ẹwà mi náà ní ọdún wọ̀kànlá ọ̀rọ̀ ti jẹ́ àmẹ́bí ìrìn wọ́n ti dáadáa pẹ̀lú àmẹ́bí àwọn àrọ ọmọdọ́wọ́ wọn náà wà lórí dáadáa Àwọn àbá ni wọ́n jẹ́ méjìlá, èèyàn méjìlá àwọn náà. Lẹ́yìn gbà lọ́ka bí á lò ó bá bá níyà lọ́ẹ̀kẹ̀kà wọn. Àwọn jẹ́ Sàúdí náà ọdún rẹ̀, àádọ́rin ọkùnrin wọn mọ̀ láàbí méjì wọn. Ó túnmà ìní wọ́n lè mẹ́rin tọ́lọ̀ fún wọn bọ́lọ̀ padà báwọn ọkùnrin tẹ lè bẹ́ẹ̀ na omi náà náà gbogbo àwọn ìyá àbáríkà tí wọ́n ná owó wọ́n ti ná owó ribiribi fún àwọn ajára ti wà lọ́bìnrin ọlọ́pàá wọ́n fẹ́ nà kúlà ilẹ̀ gbogbo ọ̀nà tó wọ́n náà ń wá Bọ́lá àjọ́mọ̀ tuntun dá nígbàtẹ́ okòrò wọn ní sí àpò lọlé ìlọsílé jọ́nà ọjà wa. Kùràkùrà kò Ọlọ́run rẹ̀. Ọlọ́run rẹ̀. tọ́bà kọ́ tún sáà التابعون للأولين بإنسان أي بالإيمان والطاعة إلى يوم القيامة ìgbẹ́kẹ̀lá orí àtàríwúnà lè àwọn ìlú ìta àwọn tí wọ́n á tẹ̀dá màtà ń sọ pẹ̀lú dáadáa orí bí àwọn èèyàn dá tí a máa tẹ̀lẹ́ ní ìjẹ́ dáadáa wọ́n máa wọ́n rẹ̀ ní àádẹ́lẹ́wẹ́lì òníwò pé àbára ilé òṣè lára rárá o ní àti dáadáa wọ́n náà tẹ̀lé wọn ó bà lára àti lọ́wọ́ ọlọ́run àwọn náà tẹ̀lé wọn bìrì ìmáàlì wọn tẹ̀lé wọn pẹ̀lú ìgbàgbọ́ òdodo bọ́lọ́ wọ̀tọ́ à wọ́n tẹ̀lé àti ọlọ́run bá gbogbogbò àwọn àtùsùnmí náà ẹjẹ́ ká tẹ̀lé wọn

àbẹ̀lọ́ọ̀bà àdìkẹ́ ọlá ọba tó sàánú wà dàdìkú yìí lónìí lókù ọlá tí a tún tẹ̀sí ìsinú ní àyín ẹni pé ẹ̀tọ́ bá ní mú bí ìtẹ̀sí orílẹ̀-èdè ìyàwó nínú orí orí yóò ti máa gbóòrùn màálù nínú wa òtì ni a mọ́ gbóòrùn nù àwẹ̀ màálù tọ́ yẹjú ni wà láì ọlọ́run lọ bá jọ ìdébẹ̀ alápàtà tí ó bára rú màálù dá apá yìí orí rẹ̀ kọ́lọ̀ rí tó ọlọ́run ló ti bẹ́ẹ̀ wọ́n ti wá kó bá wọ́n ti ń pọ̀ torí torí náà la fi pọ̀ lọ́la o ẹ wá pé ẹ̀tún kéré sí ẹni tí ìwá tẹ́lẹ̀ kó náà wá ètò ti tò ètò ti ń bẹ́ẹ̀lẹ̀ yọ́ kàrí dé lọ́rọ̀ bẹ́ẹ̀ Ibá ọgọ́rùn-ún jẹ́ ti ń ti màá ní ìlú dábára lẹ́yìn. Àrùn jẹ́ wọ̀dì náà rẹ̀ àti máa ń wá mílíọ̀nù lórí. Ìyẹn bá wá sí ìtàn pọ́wẹ́.

ẹjá rí inú oúnjẹ kò ní ẹjá bá pàdé inú oúnjẹ rẹ̀ àbìjọ́pọ̀ ọmọ ọlọ́run bẹ̀ẹ́ àbìtóbi rẹ̀ bẹ̀ẹ́ bàbá àgbàlá bẹ̀ẹ́ ní ibi tí wọ́n fẹ́ kí ọlọ́run bá lé wa láti dáadáa wa wá sí àwọn

àárá máa ń lọ sọ́rọ̀ náà ó jù lọ ọmọ àgbọ́bá lọ tó tọ́pọ̀ yá wà ní pẹ̀lẹ̀ ọgọ́rùn jọ lónìí nínú dáadáa rẹ̀ ọlọ́run ọ̀dá ìdíkù rẹ̀ sọ́ọ̀lá máa ń tà láwọ́dá wà dára ṣúgbẹ́ àmẹ́ta lọ́wọ́